bí ọdún mẹ́rin síbi tá a wà yìí yàrá èyí tí àwọn ọmọ tí wọ́n máa ń sùn wọ́n pé ọ wà lọ́tọ̀ tí wọ́n bá wálé yàrá àti ìgbàlejò àìbá àmọ́ kan ó wà lọ́tọ̀ yàrá kan ṣoṣo làwọn àtọkọ àwọn ń lò wọ́n ló sì jẹ́ yàrá tó tóbi wọ́n ní ṣùgbọ́n sí ìyàlẹ́nu níbi ọdún mẹ́rin sẹ́yìn yìí àwọn kan rí i pé ọkọ àwọn tó bá lọ ibi iṣẹ́ tó bá wá dé táwọn bá ṣe gbogbo pẹ́pẹ́ fúrú ká ló bá jẹ́ pé ń ló dé àwọn ti délé síwájú ẹ̀ ní bọ́yábọ́yá bíi ọjọ́ òjò bá rọ̀ táwọn tètè palẹ̀ ṣọ́ọ̀bù mọ́ àbí àwọn kan wò pé jẹ́ ń tètè lọ sinmi ńlẹ̀ tó ṣe pé ọkọ àwọn ti fi ṣẹ́ dé bá àwọn táwọn fi gbogbo pẹ́pẹ́ fúrú pàdé ẹ̀ ṣeṣeṣe ẹ kí lẹ máa jẹ́ kí ni ká sè ń bò pé àwọn méjì yẹn náà ni wọ́n ní tó bá sọ ohun tí yóò jẹ tán táwọn lọ dáná tó bá jẹ tán àwọn rí i pé yóò rọra kó ìwé <clears throat> mi ò fẹ́ sọ ẹlẹ́sìn tí wọ́n jẹ́ àmọ́ ìwé mímọ́ tiẹ̀ ẹ̀mọ̀ ìwé mímọ́ ni bíbélì ìwé mímọ́ náà ni alukoran àyò yóò rọra gbé àti aṣọ tí ó fi bora yóò bọ̀ sí sitting room. Ah. wọ́n nígbà tó kọ́kọ́ bẹ̀rẹ̀ àwọn rí bíi pé ah, àbò ooru ni ó mú àwọn dẹ̀ tún wá wò pé ah, iná máa ń dé ládùúgbò àwọn fan máa ń ṣiṣẹ́ kí ló lè má jẹ́ kó fìlà ìkósun yàrá wọn ni ijó àkọ́kọ́ àwọn kan wẹ̀gbẹ́ àwọn yáwó àwọn ò ìjọ tó kọ́kọ́ bẹ̀rẹ̀ gangan àwọn wò rárá rárá pé nbo ni gbàtà àwọn máa dé sitting room àwọn bàrà àwọn káwọn máa disturb ẹ kó sunrun ẹ bóyá ó ní nǹkan kan tó ń meditate ló lórí. wọ́n nígbà tó dijọ́ kejì wọ́n nígbà tílẹ̀ mọ́ làwọn ní ah, mo yọjú wòyìn lóru mo rí pé sitting room lẹ́bọ́ sí ṣé kò sí wọ́n ló ní àmọ́ ṣe kankan ni wọ́n nígbà tó dijọ́ kejì bẹ́ẹ̀ nígbà tó dijọ́ kẹta bẹ́ẹ̀ nígbà òdìjọ́ kẹrin bẹ́ẹ̀ kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ ọ̀sẹ̀ àkọ́kọ́ kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ ọ̀sẹ̀ kejì kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ ọ̀sẹ̀ kẹta kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ oṣù kan port kí ló dé tẹ̀ ń sùn sitting room these days wọn lá ní ah, ah, ibo ni òun ṣe yàrá ah, ebi ká sùn ká jíì náà ni ṣé ìgbà tí mi ì dẹ̀ ti sùn yàrá ìyẹn ni ò jẹ́ kí ìwọ oorun sùn ẹ mọ̀rú èsì tí ẹ̀mí èṣù lè máa gbé sí rúrú ẹ̀yìn àwọn ọkùnrin bẹ́ẹ̀ lẹ́nu pé eh, but eh, kí ni tẹ̀ ń ṣe ní sitting room ah, mo dẹ̀ ti ń wò ó ti oṣù kan nìyí àwọn ló ní wàá mọ̀ wulẹ̀ ka oṣù kan torí wàá bá ń ka oṣù kan ọkà yọ ọ̀pẹ o ẹ eh, but kí ló ṣẹlẹ̀ àkọ́kọ́ bí wọ́n yí pé ṣé wọ́n ń jẹun tẹ́ ẹ bá so ń jẹun ọ̀nà ń jẹun adẹ̀tún bí wọ́n yí pé ṣé wọ́n ń wọlé ní àkókò ah, wọ́n ní rárá o àkókò tí ń wọlé kò yàtọ̀ wọ́n ní káàmù wọn mọ́ gbẹ̀ṣẹ̀ o wọ́n ń wọlé lákòókò ẹ máa ń kíra nínú ilé wọn ní ah, ah, ẹ káàárọ̀ ẹ káàárọ̀ o báwọn náà làwọn olùbá ń sitting room my dear àkójúmọ́ o mi ṣàkókò mọ́ tó ṣẹlẹ̀ tó fi wá dológun sitting room báyìí oṣù kẹfà rèé mi ṣàkókò mọ́ tó ṣẹlẹ̀ tó fi wá dológun sitting room báyìí ọdún kan rèé mi ṣàkókò wá mọ́ tó ṣẹlẹ̀ wọ́n nígbà tó pọ́dún méjì láwọn ni onílò pọ́dún méjì tó ti bọ́ sitting room kí ló fi sùn. orí tiẹ̀ fi tara sọ pé bókè ọ̀bá lọ́ba mọ̀ mọ̀ mọ̀ mọ̀ ó sì lọ bókè ẹ̀yin náà sì bọ́ sí ti rúùmù tí wọ́n ẹ̀ ti ẹ̀jọ́ sunrun ọjọ́ kan bẹ̀ ẹ̀ fi mọ̀ ń tán ṣẹlẹ̀ ní pé ọjọ́ táwọn attempt ẹ̀ ẹ kò sí wàhálà ebi ìwọ náà ni <laughs> ọ̀pá orun dà ní yàrá nù orun sí ti rúùmù yìí enjoyment tó ti ẹ̀ ń rí ń bẹ̀ tó fi ti wá pé ọdún kan báyìí wọ́n níjọ́ yẹn ló pọ́dún kan àwọn èmi náà ti ẹ̀ tẹ́sí ẹ̀ wò kò sí wàhálà bọ́ọ̀ ṣe lórí tírísítà ló ń sún yìí àjọsùn bẹ̀ ni wọ́n ló pé tó o bá dán wò má try ẹ̀ o má try ẹ o mm, mm, mm, ṣé o mọ̀ pé mo rárá ń sun bí tí mò ń sun mi ì dẹ̀ tọ́ ẹ o dẹ̀ ń so oúnjẹ mo dẹ̀ ń jẹ ẹ gbà tí mo ń so oúnjẹ oúnjẹ kí ni tó ń ṣẹlẹ̀ mo ń bí ẹ kí ni mo ṣe àyín òdì ni àbá ń jà àbí ẹnìkan mo fẹjọ́ rẹ sun ẹnìkan tó pé o ṣẹ̀ mí lẹ́sẹ̀ kan àbí nǹkan kan change nínú wa mi nǹkan kan change nínú wa rẹ oh well well but o ní láti sọ nǹkan tó ń ṣẹlẹ̀ wọ́n ní má try pé ó sùn sitting room pẹ̀lú mi o tó o bá fẹ́ kó tún worst jù báyìí lọ. wọ́n níjọ́ kan làwọn bíi pé yóò worst jù báyìí lọ nípa ti kínni ọlọ́ni màá fi lélẹ̀ fún ẹni. Ah, wọ́n láwọn wòra àwọn pé àbáwọn náà kọ ni ah, ah, àbínú ìgbéyàwó táwọn ti wà láti bí ọdún mẹ́ńlá kó tó di pọ́kọ àwọn wá bẹ̀rẹ̀ irú ilé ìkọ́ yìí ni àbọ̀kọ àwọn kọ́ yìí ni wọ́n láwọn tó ń wò àwọn tó ń tún wò pé alágbájá àwọn màá ní páwọn ń darúkọ àwọn pé èmi lágbájá màá ní lágbájá sọ ọmọ ẹni tó ń bá sọ̀rọ̀ sá èmi ìyàwó ẹ̀ màá ní wọn lónìí àwọn ṣe mo ní mọ̀ ṣé wọ́n mọ̀ júwe rẹ̀ fún mi. wọ́n láwọn pamọ́ra pamọ́ra tó fi wáá di wípé báwọn ọmọ bá wálé ńgbà táwọn ọmọ báwọn ọmọ ṣe wà ní boarding school yẹn àwọn máa mọ́mì kí ló dé tí dáàdì ń sùn sí ti rúùmù èmi náà mọ̀ o ẹ̀ bá ń bí o débi pé àwọn ọmọ ẹ̀ nífẹ̀ẹ́ rẹ̀ dáadáa wọ́n tún súnmọ́ sí i dáàdì kí ló dé kí ló dé tẹ̀ ń sun sitting room kí ni mọ́mì ń ṣe ẹ̀ kí ń sun yàrá mọ́ a dẹ̀ rí pé tá a bá ti wálé láti skul a rí pé sitting room lẹ̀ máa ń sùn a dẹ̀ wá bí mọ́mì wọn níbi ẹ̀ ṣe ń ṣe nìyẹn wọn ló ní ẹ̀ ya yín lórí ẹ̀ wá bí mí àbí ẹ̀ má wọ̀rí ntì yín ẹ̀ kéré wọ́n ní débi pé kò sọ ohun tó ń ṣe fáwọn ọmọ ẹ̀ náà kò sì láǹfún àwọn lóòótọ́ àwọn ń dáná oúnjẹ lóòótọ́ àkókò tó ń wọlé òfin ìṣẹ́jú kan lé sí ó ti ní pé bí ipò ti ní regular time tó ń wọlé ni yálà o àwọn wọlé síwájú ẹ o yálà o ó wọlé síwájú àwọn o bíi pé tó máa pè gan mo ti wà nílé o but n táwọn ṣe gangan tàbí n tó ń rí lè ṣẹlẹ̀ gangan àwọn ò mọ̀ gbogbo ìgbà táwọn bá dẹ̀ ti gbé ẹnu wípé táwọn bá ní lọ́kàn pé ta ni mo wá fẹ́ sọ fún bí n bá sọ fún àwọn tí wọ́n jẹ́ adarí ẹ̀sìn wa mi mọ tí ọmọ tí ó bí bí n bá pa àwọn àbúrò rẹ̀ lóòótọ́ ni ò láwọn òbí mọ́ bàbá àtìyá ti lọ sùn mi mọ ọmọ tí ó bí mi sì fẹ́ sọ fáwọn ẹbí tèmi náà ọ̀rẹ́ wo ni mo wá fẹ́ pè wọ́n níyẹn làwọn fi mú mọ́ra ọdún kìíní ọdún kejì ọdún kẹta wọ́n ní but ọdún kẹrin rèé àwọn ò lè mú mọ́ra mọ́ ọ̀rọ̀ ti ń di wípé àwọn fẹ́ sùn pẹ̀lú ẹ̀ ń sitin rúùmù yẹn ó láwọn ò gbọ́dọ̀ attempt kò wọ yàrá sùn àwa bí wọ́n léèrè pé mo ní madam ẹ jẹ́ ẹ jẹ́wọ́ ẹ jẹ́wọ́ níbi tẹ́ ẹ dé ìyẹn ni pé ọdún kẹrin nìyí gan-an tẹ́ ẹ ti jọ. orí ní ó dénú èwo ní ó dénú yá béèrè ká lè mọ tí àgbékalẹ̀ ọ̀rọ̀ wọn yẹn ó forí sọ àbí madam ẹ má dáhùn oje ẹ ẹ ẹ obìnrin sóbìnrin ṣe láti ọdún kẹrin yẹn ṣé kò wá wọn ni àǹtí kílẹ̀ ń sọ kò sí yẹn pé sẹ́ni tí ò lọ bí iṣẹ́ rẹ̀ látàárọ̀ àwọn náà táwọn tó ń lọ lọ síbi ọjà àwọn látàárọ̀ àsìkò táwọn bá jọ délé sí táwọn dáná táwọn so oúnjẹ tán ṣebí táwọn bá jọ wọ yàrá ṣebí náà ni àwọn ó ta gbogbo ṣe play gbogbo géèmù tó bá yẹ káwọn ó play iná ni àwọn ó gbẹ brothers ẹ bá mi dá sí i. ìbí yìí láàánú mi láàánú wọn ti ṣe mí. madam. ni mo fẹ́ bí. so ọdún kẹrin nìyí tẹ́ẹ̀tì wọ́n ní ah, àǹtí gbẹ tọ́tọ́ kò sí yẹn kò sí ah, kẹ́ẹ́ wà á gbé ẹ̀yìn lára fùkẹ́ńjọ́ kan ni pé ẹ fi like ah, pé táwọn bá lọ bá pé ó dáa kò burú bó bá tiẹ̀ ṣe pé ó kàn tiẹ̀ kàn wọ yàrá tó sì tún padà síbi tó sùn sí gbẹgbẹgbẹ yóò sọ pé tó o bá sùn mọ́ mi. a ò gbọ́dọ̀ fọ̀rọ̀ òbí wẹ́tayá ẹni. àmúrin àbá kọ sí gbẹ̀dùn. ayáwé tòbí ẹ a fi lè gbéra ńlẹ̀ wá sórí ètò múlẹ́rọ́ wá bá orí àtọrùn lálejò a tún lè sọ pé ẹ ṣe pẹ̀gbọ́n kan ẹ ṣe pé àbúrò kan àwa ò mọ̀mọ́ràn táwa ò bá gbà wọ́n wọ́n wá wípé nǹkan ti ẹ̀mí kan ti wá pé ó ti di ẹ̀mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ tí àwọn wá wò pé ẹ ah, tí n bá ṣe kinní kan fún tí mo dẹ̀ ṣe fẹ́ fúnra mi ẹ newspaper ó gbé wa kí newspaper ó gbé wa tí ó bá gbé wa hm, ó bá yẹ pé àwọn ò bá máa tó ní nǹkan tí ń kọ́ṣán àwọn àbá ti ka ìròyìn àwọn nínú ogbẹnu tán. Ah! tẹlifíṣàn ọba ti wá gbé àwọn ọ̀rọ̀ àwọn ọba ti bọ́ sórí ìtàkùn ayélujára kìtìkìtì ní tí àwọn ti rò lẹ́ẹ̀mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ pé màá dẹ̀ ṣe báyìí fún màá dẹ̀ ṣe báyìí fúnra mi kílẹ̀ ẹ̀bá wa ṣe madam mo rò pé ká má fi gbogbo ẹnu sọ̀rọ̀ ní tí à ń rò lọ́kàn òun ti yẹ oyè yín ṣé ẹ mọ̀ pé tó fi wá di pé wá ń ronú débi ìyẹn yẹ kí á tètè gbèrú ọ̀rọ̀ bẹ́ẹ̀ wá sí gbangba pé kí gan-an la sọ pé ó ń ṣẹlẹ̀ kí lẹ́yìn lè rò pé ó ń ṣẹlẹ̀ kí lẹ́yìn tẹ́ lè rò pé ó ń ṣẹlẹ̀ sárákùnrin yẹn kí la sọ pé kárábìnrin yẹn ó gbé ní ìgbésẹ̀ ìgbéyàwó ọdún méjìdínlógún ó lọ́n sì fi ọmọ mẹ́rin jíǹkì wọn ọkọ níṣẹ́ lọ́wọ́ ìyàwó ń tajà tiẹ̀ wọ́n wà òkè nínú ẹbí wọn wọn èyí jà wọn ọ̀bá wọn parí ìjà rí gẹ́gẹ́ bí ntálábìnrin yẹn ṣe lálàyé. mọ̀dá ní àkókò tọkọ ń wọlé láti fi iṣẹ́ ò torí yí padà kò torí ẹ̀ mọ́ jẹun tíyàwó ẹ̀ bá ṣe but kò sí ìjíròrò kankan láàrin wọn kò sí ìdọ́wẹ́kẹ̀ kankan láàrin wọn kò sí pé bóyá àwọn méjèèjì ó ṣe jọ́njọ́njọ́lọ́ ń kíjọ kankan kí ni a lè sọ pé ó ń ṣẹlẹ̀ ìgbésẹ̀ wo ni kárábìnrin yìí ó gbé ó ti ń di pé èròkèrò ń wọnú ẹ̀ ikú alágbára nígbà tí mo torí òṣojú ẹ̀ e náà láàrin ọ̀sẹ̀ àárọ̀ ẹ̀ náà tó ti jọ sọ ọ̀rọ̀ madam yẹn òun la fẹ́ treat ló à ah, ikú alágbára ní ọ̀dà abẹ́ ọ̀dà abẹ́ ọ̀dà abẹ́ ni o gbọ́dọ̀ fi ejò sórí òrùlé sùn àbí finá sórí òrùlé sùn. nítorí òun sọ pé ó ń ṣẹlẹ̀ yẹn bóyá ó lè jẹ́ pé yóò wá sẹ́yìn náà lọ́kàn bí èrò kí la lè sọ pé ó ń ṣẹlẹ̀ kí ni kárábìnrin yìí ó gbé ní ìgbésẹ̀ kí lẹ rò pé ó lè jẹ́ ọ̀nà àbáyọ. wípé tẹ̀tí òpópó abóńdè lọ́rùn oníkálukú abitì ẹ̀ lára. kọ́kọ́rọ́ tẹ́ fi máa ń ṣílẹ̀kùn wọ yàrá pẹ̀lú wáńbí dásin tí bá ń ṣẹlẹ̀ nínú ilé inú mọ̀lẹ́bí ìmúlẹ́rọ́ náà lẹ́ẹ̀tún ló. kọ́kọ́rọ́ wo ni zero eight zero ní three two three two ten fifty nine zero eight zero seven seven seven seven ten fifty nine. gbogbo àwọn obìnrin lẹ lè rò pé ń ṣẹlẹ̀ kí rò pé lè jọ́nà àbáyọ kí ni kóbìnrin yìí ó ṣe sẹ́yìn náà ti rírú ẹ̀rí àbẹ́ ti gbọ́rú ẹ̀rí. ẹ̀yin ọ̀jọ̀gbọ́n ó tún ti yá o. hello. hello. ẹ káàárọ̀ o. ẹ káàárọ̀ o. Mandela láti Jerusalem. Shabam Shalom. Shalom o. Ẹ dàrọ̀. A kú ojúmọ́ ọ̀rọ̀ rèé o, ṣé ẹ rírú ẹ̀rí, ṣé ẹ gbọ́rú ẹ̀rí, kí ló lè jọ́nà àbáyọ? Ẹ kí màá gbọ́dọ̀ pé ọ ní ẹni tó bá ń parọ́ fún mi tí ò bá mọ̀, ẹni tó yàn ń pa fún aṣá mọ̀ ẹgbẹ́ ìpa kó tó ìbámu ìtò bá sàmọ̀ kan. ẹ ti ń pa ẹ ti ń parọ́ fún òbámọ̀ ẹ ti ń pa máa mọ̀ lọ́kàn rẹ̀ yá. àmọ́ ẹ̀rẹ̀ orí kò bèrè àmọ́ báwọn náà máa gbọ́ wa ṣé wọn ò ṣàgbèrè sí pé wípé ṣé obìnrin yẹn ò ṣe àgbèrè. bẹ́ẹ̀ni wọn máa fọgbọn yẹn tó yẹn ń yẹn gẹẹsì wọn. excuse me sir ìgbà tó ń bọ̀ ó mú ìwé mímọ́ kan lọ́wọ́ mi ò ní sọ bóyá koran àbí bíbélì ó ní láti ó ní ọkọ ọ̀hún ń ọ̀rá lára búrẹ́dì ọ̀hún ó ní ń ọ̀rá lára búrẹ́dì ọ̀hún nígbà táwọn jọ wà nílé gíga ó ní láti ọdún yẹn sì nìyí tí nǹkan kan bá pé tó tẹnìkan bá pé nǹkan kan ṣẹlẹ̀ níbi kan tó ṣẹlẹ̀ dẹ̀ ń pàkọ́ yóò mọ fúrẹ́ rèé tàbí fúrẹ́ búra àní àwọn ẹṣẹ bẹ́ẹ̀ níbí o so mo ti answer question yín bẹ́ẹ̀. ok tó jẹ́ kí n béèrè bẹ́ẹ̀ tó lé ọkùnrin mi wá bí lẹ́pẹ́ tó bá ti rú ìjọba yẹn akọ̀bí lẹ́pẹ́ ìwọ̀n ní sún mọ́mọ́ pé tó bá sun fún ẹ̀ ló máa kẹ́rù já. jáde jáde lé mm, ọkùnrin lè ṣe bẹ́ẹ̀ ntú wọn wo díẹ̀ ní tẹ̀lé àpẹẹrẹ tó wà nílẹ̀ kò sígbà tí àwọn fámìlì mi jù ní gbọ́ bọ́ sí o ọjọ́ mẹ́rin ìṣèṣù mẹ́rin o ìṣèṣù ọjọ́ mẹ́rin o ó ń èso ṣẹ́jú mẹ́rin èso wákàtí mẹ́rin. nǹkan tó sọ yẹn kó má lọ ṣe ń jọkọ̀ kéṣù má lọ gbé ẹ gbanú ẹ ṣiṣẹ́ tí ò da. ó bẹ́ẹ̀ káko kó fadílé méjèèjì náà pé ìjọba akọ̀wé rẹ̀ pápé káwọn rẹ̀ ṣe nǹkan tó fẹ́ ṣe kígbẹ̀ bẹ́ẹ̀ ni máa gbọ́ sí o. ó dà ó dà. ọlọ́mọdé kò gbẹnu tán. àmì a ọlọ́run ní jó gbẹnu tán. ẹ ṣé àdúpẹ́ Mandela láti Jerusalem. hello. ẹjọ́ ẹ káàárọ̀ ẹ kú ètò. ẹ káàárọ̀ sàn. ẹ kú ètò. ètò rèé àti wọ́n gbọ́ yín ti pẹ́ ṣé rí yorùbá ní tétí ọ̀bá gbọ́ yín kí. orúkọ yín sà ń bolẹ̀ tí ń pè wá. mo ń pè yín látẹ̀gbẹ́dá àyẹni ló ń sọ̀rọ̀. all right sir. ṣé rí yorùbá ní tétí ọ̀bá gbọ́ yín kì inú ìbá jẹ́. Hmm. ṣé rí ìyàwó yẹn hmm. ẹnìkan ló lọ bàjẹ́ fọkọ rẹ̀ ìfẹ́ ń bẹ láàrin wọn o. Hmm. ẹnìkan ló lọ bàjẹ́ fọkọ rẹ̀ àmọ́ kọ́kọ́ yẹn gbọ́n jù bẹ́ẹ̀ lọ iná lílọ́mọ ẹranko rẹ̀ ó yàgbẹ́yìn yóò padà bẹ̀yàwó òun ni. Hmm. ó ní obìnrin tó lè ṣe irú tóbìnrin yẹn ṣe níbi tójú ọjọ́ bá dé yìí lódìdí ọdún mẹ́rin ẹja kí o hmm. ó gbìyànjú o ẹja kí o hmm. mo sì nígbàgbọ́ pé bóbìnrin yẹn ṣe sọ̀rọ̀ bẹ́ẹ̀ lórí torí tó bá lẹ́bọ lẹ́rù kò lè wá bá a yín. àló tó ń búra ó tún gbé ìwé mímọ́ kan lọ́wọ́ sí fi ń pé tó bá yẹ tó bá yẹ tó bá lẹ́bọ lẹ́rù kò lè wá bá a yín ó mi lójú bẹ́ẹ̀ ẹ máa bí tó bọ̀. kí wàá ní ṣé kóbìnrin ẹni kí ìgbésẹ̀ wo lẹ́yìn fẹ́ ó gbé. bí ṣe ń fara dà yẹn ọlọ́run fún lẹ́mìímọ́ rẹ̀ tó fi fara dà débi tó dé tí ó fi rẹ́yìn ti ń ṣẹlẹ̀ yẹn hmm. lágbára ọlọ́run lọ́run ní jó ṣìwàwù ọlọ́run sì ṣàtúntò lé wọn lágbára ọlọ́run. Hmm, àmín. òní ṣìwàwù hmm. ọlọ́run sì ní jẹ́ kéṣù ya lò pẹ̀lú ohun tó ṣe yẹn kó máa faradà kó sì máa gbàdúrà kò sí ní tàdúrà ò lè ṣe kò sí bógun ṣe le tó àdúrà ọ̀sẹ̀ ogun yẹn padà ṣẹ́ tọkọ rẹ̀ ó padà yín láwo ju ti tẹ́lẹ̀ lọ. ọ̀dà àmì. ṣé o bẹ́ẹ̀ tó ṣe jẹ́ nìyẹn. ẹ ṣe àdúpẹ́ sá. hello. hello ẹ káàárọ̀. ẹ káàárọ̀ sá. a kò ojúmọ́. ojúmọ́ ayọ̀ rẹ̀. ojúmọ́ owó ojúmọ́ ọmọ ojúmọ́ àlùbáríkà o. gbẹ̀ngúlò. Mhm. ọ̀rẹ́ ọ̀rẹ́ ọkọ mi ọ̀rẹ́ ọ̀nàrẹ́bù amọ́lóló. amọ́lóló ńkọ́ àmọ́ ló ló wà lálàáfíà. ìfà ọ̀rẹ́ mi ń gbìyànjú ń tọ́jú ẹ̀ aláì tí a bá rí tí a bá rí ọkùnrin bíi méjì èèyàn bíi mẹ́ta èèyàn àti amọ́lóló tá à ń tọ́jú obìnrin bíi tiẹ̀ báyìí <laughs> wàláì ayé yìí ò lè bàjẹ́ mọ́ wọ́n bímọ wa látọ̀run táwọn <laughs> tọ́jú obìnrin táwọn ti tọ́jú àmì àmì àmì. ààrẹ abúlòdó ká bàtà ẹ dá sọ̀rọ̀ yìí ẹ dákun. ẹ wọ́n rúbutú ẹ mm. eh, kó ojúmọ́ ẹ eh, kẹrí ìtẹ sọ yìí àti Mandela ti béèrè pé ṣé pàkúté òmù obìnrin yẹn lọ́wọ́ ẹ̀yin náà dẹ̀ bílẹ̀ béèrè pé pàkúté òmù lọ́wọ́ ẹlẹ́ẹ̀kí kéde tó fẹ́ béèrè pé ṣé kí n ṣe pé bóyá àwọn gan yọ̀bù díẹ̀ kẹ́ mọ̀ pé àwọn ọkùnrin tó yẹ abá ti rí bóyá ẹ ti understand pé kò ṣe bó ṣe yẹ kó ṣe mm. àbí kó má dẹ̀ lọ jẹ́ pé bóyá sọ́mátì ẹ̀jọ wà lórí bẹ́ẹ̀dì gan-an kó má kàn máa da gbogbo ara lẹ̀ kán pé bàdàgbé ìdájẹ́ ti tọ́ sí kí. sẹ́yìn sẹ́yìn òun wá ṣẹbi yóò sì àbí bí ìyàwó èèyàn bá ṣe ọbẹ̀ gbàgbàgbàgbàdà àléná àléná jọ bí ìyàwó èèyàn bá ṣe ọbẹ̀ <laughs> tí ọba dàbí gbà pé èèyàn ah, tomato nu ọbẹ̀ yìí uh, my dear oh, oh, tó bá fọ tòmẹ́tò sọ́bẹ̀ adrẹ̀ tún dùn jù báyìí lọ tòmẹ́tò orú èwo ló ń lò ṣé hmm. tòmẹ́tò haúsá ni àbí tìbílẹ̀. Ah, ah, tó bá sọ fún tí ò bá gbọ́ ń kọ́. irú ingredient tó lò yẹn mo dẹ̀ tún rí kan tán tó ń polówó ń sìn tàbí yá ah, èèyàn lè sọ fún ìyàwó ẹ tó bá dàbí gbà pé eh, ingredient tí ìyàwó èèyàn ń lò sọ́bẹ̀ téèyàn dẹ̀ ṣe mọ àwọn ọkùnrin kan máa ń jẹ ní búkà dáadáa tó máa béèrè bọ̀ ṣe mọ eh, hmm. èmi rò pé kò léèwọ̀ tó bá jẹ́ pé n tẹ́ ẹ wí yẹn ni. nǹkan tí wọ́n á béèrè ni pé ṣé bóyá ọkọ ẹ̀ tí wọ́n á sọ fún ṣé ó gbọ́ àbí kò gbọ́ àti pé tẹ mọ̀ kó má jẹ́ tó wá lọ jẹ́ pé ìgbà tí gbogbo àbímọ kìíní àbímọ kìíní kó má jẹ́ pé aláfàgídí mú gan ni tọkọ ó ti fagídí mu ṣe wàhálà ṣe wàhálà ṣe mọ̀ pé obìnrin tó jẹ́ pé tí ò já ta nírú yín báyìí ẹ̀rùn yóò ṣe máa ń fagídí ní. Ah, obìnrin wo ló já sẹ́wọ̀n èmi ò játa sẹ́mi játa ni mi ò játa sọ́rọ̀ ẹ o. ẹ náà ni mo ní kí o játa bí ti yín báyìí kí o játa ẹ yóò ṣe máa fagídí lẹ́yìn kiri nílé nítorí ẹ pé ọkọ gbọ́dọ̀ ti ṣe wàhálà ṣe wàhálà kó tó gbé jàjà lọ́dún pé. ṣé sórí orí fẹjọ́ mi sùn ọ́ ló sọ pé òun ò mọ fagídí sọ pé òun fẹ́ káì kó lójú ọ̀nà. inú àníyàn obìnrin yẹn ni mò ń sọ àní. wípé bóyá wípé bóyá ó máa ń stress ọkọ ẹ̀. pé bóyá o máa ń stress ọkọ ẹ tọkọ ẹ bá tọkọ ẹ bá béèrè béèrè. tó bá béèrè fún tí ò ní ó ò ṣe ń o ọmọ jàmí mọ́lẹ̀ ọmọ jàmí mọ́lẹ̀ ó bá lọ jẹ́ yẹn ló wá sún ọkùnrin pé kí máa béèrè wo. lẹ́yìn ọmọ kìíní ọmọ ọmọ kẹta ọmọ kẹrin. sọ èèyàn lè kó mo ti lọ́ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi kan wà ń gbà kan tó yẹ pé ọmọ mẹ́ta náà bí hmm. honestly to God ẹ̀ẹ̀kọ̀ọ̀kan ìyàwó ẹ̀ jẹ́ kó súnmọ́ òun tó dẹ̀ fi ní ọmọ mẹ́tẹ̀ẹ̀ta yẹn nítorí túgbéyàwó wọn ká ni mò ń sọ fún yín ìdè yìí tọkọ bá ló ìyàwó á lóun ò ṣe ṣé wàá ní àní ẹ̀rùn yòó rárá fẹ̀ ẹ̀yìn wọ́n jọ̀rìn mọ́lẹ̀ mo ti lọ ṣọ́ọ̀bù látàárọ̀ ó rẹ̀ mí. so pé abímọ mẹ́rin abímọ mẹ́ta kò ní ìpín bóyá ẹ̀ẹ̀kan tí wọ́n bá fagídí ṣàbùlọ́gìn náà ni ọlọ́run ṣàmì sí. bẹ́ẹ̀ bá fagídí lọ́gìn òun ló ló ló dọmọ ló ló fi fi wọ́n tún bí méjì gan nù ẹ̀. abẹ́ ìwà rọ́ so tí ò bá ti wá sí yẹn ẹni tí arábìnrin yẹn kó pe àwọn ẹbí àwọn méjèèjì kan jọ jókòó kan jọ mm-hmm. béèrè lọ́wọ́ ọkọ àbí kó pe àwọn olórí ẹlẹ́sìn wọn torí ó tètè ń wọlé ó wọlé láago bá wọlé láago kan sẹ́rí yàrá kejì tó ti wọ yẹn ó dàbọ̀ ẹ máa lọ ẹ máa lọ. kò dáa kó yàn wọ́n máa wọ yàrá kejì. fọdidi ọdún mẹ́rin fọdidi ọdún mẹ́rin. ẹ ẹ á obìnrin yẹn gbìyànjú obìnrin yẹn gbìyànjú. ó dàbọ̀ ó dàbọ̀ ó dàbọ̀ ó gbìyànjú à ẹyin tó lè dánwò. ẹ kílẹ̀ ẹ kílẹ̀ ọlọ́mọdé ń rí yà ọlọ́mọdé ń rí yà. hello. hello? ẹ̀lọ́ ẹ̀ka ọ̀hún. ẹ káàárọ̀ o. ẹ̀sùn ọ̀pẹ̀rẹ̀ wọn. ẹyí rédíò yín sílẹ̀ sà. mo fi sílẹ̀ wọn. Mm. orúkọ mi kẹ́rin ọmọ tí ìlà tó lógún ẹ̀rọ. ọ̀rọ̀ rẹ o. ọ̀rọ̀ yìí bí bí ẹ ṣe sọ ní àárọ̀ yìí mm. ó lágbára díẹ̀ kò lè tó lágbára díẹ̀. ìmọ̀ràn tèmi ni pé ká má wulẹ̀ lọ bá fámìlì kankan ká má dẹ̀ lọ bá ọ̀rẹ́ kankan torí ọ̀tọ̀ níbi tí tí wọ́n á tì wọ́n sí kí wọ́n ṣe kí mhm. wọ́n ṣe mhm. lẹ́dìmọ́nà tèmi ní fún wọn ni wípé kàn ọkàn wọn lọ ibi kí wọ́n ti tọ́ lọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ kàn túbọ̀ tún máa tọ́ lọ. kàn ti lọ bá bá bá tẹ́lẹ̀ kàn má wò yẹn kàn wá dùn. kàn má wò yẹn kàn má wò yẹn kàn má wò yẹn ọlọ́run àkóso nínú tó bó tó lọ tọ́ lọ pé kí ló dé kí ló dé lóhùn kan. ẹ sà lára àgbésẹ̀ bíbẹ̀bẹ̀ bí wojú tù ú wọ́n láwọn ti ẹ̀ ti wò pé káwọn tún lo mẹ́tọ̀dù kan wọ́n bá tún láwọn fi oúnjẹ ẹlẹ̀ fódìdí ọ̀sẹ̀ kan wọ́n bá kónú àwẹ̀ wọ́n láwọn ọmọ jẹ́ o wọ́n ní kò wo bí àwọn wà pé torí táwọn bá jọ tí ṣe máa ń jọ oúnjẹ ń pọ̀ ni wọ́n ní rárá wípé àwọn tó dẹ̀ pé gbà míì wẹ́rẹ́wẹ́rẹ́ ní táwọn bá fi panu ní ṣọ́ọ̀bù lọ́sàn-án inú àwọn á ti kún pé táwọn bá kàn délé oúnjẹ kékeré làwọn ò jẹ ìgbà míì sì nìyí wọ́n ní àwọn ṣáà. olùṣe ọ̀dà ọ̀dà ọ̀dà tó ń fún òun yàn ẹ ṣe àdúpẹ́ sá ọ̀dà tó ń tún. àmín àmín. hello. hello ẹ káàárọ̀. ojú máa yọ. ẹ káàárọ̀ bàbá ọkọ yín lẹ́gbàá ni ó. Ah, bàbá ọkọ mi a kú ojúmọ́ o báyìí sí. bàbá akéwàndé ni lẹ́gbàá báyìí sí o ẹ tún mi pè ẹ tún mi ń gbowó oúnjẹ yín ò tó nǹkan ni hello hmm. hello ẹ káàárọ̀ sà ṣe wà dáadáa ògòdì ńkọ́. àlàáfíà ni ìlàrọ̀gán ambassador. ìyá mi rẹ̀ sìn àkálẹ́ àbúrò níwọ̀rọ̀ ìtè níwọ̀rọ̀ tiwa náà yóò gbàdúrà gbogbo wa. àmín àmín. ẹ pẹ̀lẹ́ yes sir. ah dáàdi orí ńkọ́ bóná lọ. àlàáfíà ló wà. a dúpọ̀ lọ́wọ́ lọ àbọ̀lé dájú lórí gbogbo wọn. ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí mo mọ̀ pé èlé. èèfé èèlé pàápàá èèlé mm. pàápàá ìdálàyé mm. nìyé mm. simple mathematics ni. ẹ jẹ́ àgbọ̀. sẹ́ẹ̀rì gbogbo tí èèyàn bá ń ṣe regular nígbà míì ó dédé mo ń sún yàn tí ó rùn sí yàn hmm. èmi máa ń mo máa èmi náà gbérù gbèsè bẹ́ẹ̀ rí ní àbá ní irú gbèsè tí mo gbé náà ni pé bí èmi pẹ̀lú ìyàwó mi bá ti ń jà báyìí èmi kò ń jẹ lẹ́nu. ẹ kọ oúnjẹ sílẹ̀ ní tí. ìyàwó mi ó máa bẹ̀ ní yóò máa bẹ̀ mí yóò máa sunkún bó bá sunkún mo bá rómi hmm. yín bọ́ lójú rẹ o ah. ìgbà kàmọ́rẹ́ rẹ sínú ni. Ah, ẹ mọ̀ pé ntọ́ du obìnrin tó kẹ́yìn ọ̀dánù oúnjẹ sílẹ̀ kọkùnrin ọmọ jẹ́ tó dùn wá eh, tó sí. ṣùgbọ́n nígbà tó di pé ọmọ bẹ̀rẹ̀ sí í pọ̀ tọmọ bẹ̀rẹ̀ sí í tọmọ bẹ̀rẹ̀ sí í dé mo bá ti lè kó oúnjẹ lẹ̀ báyìí ẹ̀ ń kẹ́kọ̀ọ́ fún gbé fún ọmọ ni <laughs> ìwọ̀n mẹ́ta jẹ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tẹ́ ẹ bá kọ oúnjẹ sílẹ̀ wọ́n bẹ̀yìn bẹ̀yìn bẹ̀yìn yóò tún máa sunkún ni pé bá ń jẹ́ ẹ mẹ́jọ owó èsì ṣó wá da ó sọ jẹ́ kalẹ̀ ó jẹ́ àmọ́ gbà tó di pálọ̀ ń fà. ẹni tó kí pé mi padà lọ kí sí torí èmi ti mọ anádá kí tó má dì mí gbogbo ẹ̀ so ní ti obìnrin yẹn owó díẹ̀ ní ìlà owó díẹ̀ ní nàkẹ́ owó tí èèyàn ní pé kóun náà gbìyànjú kó ra kéèkì sínú yàrá lẹ́yìn ìgbà tọkùnrin bá ti jẹ́ oúnjẹ tọ́sí wọ́n ti nìkan wọ́n ní kó náà wọ̀ ní yàrá kó mọ owó tí ibi kó ọkùnrin ṣùgbọ́n bíbẹ̀ tí ń bẹ̀ yẹn gangan oníjẹ́kọ́kùnrin yẹn ń bò wípé bóyá òun jẹ́ ìlàrọ̀gùn ambassadọ̀ ṣé ah, tẹlifíṣàn tó bá rà yàrá ṣé ni wọ́n jọ máa eh. jíròrò lórí ọmọ ni wọ́n jọ máa ah, sọ̀rọ̀ nípa ọjọ́ iwájú tẹlifíṣàn tí yàrá yàrá ṣé ni gbogbo gbogbo yóò mọ ṣé yóò fi tẹlifíṣàn rọ́pò ọkọ rẹ̀ ní níbi tó yẹ kọ́kọ́ ti ah, ṣàyè bẹ̀. bóyá gbogbo gbogbo orú yìí gbogbo obìnrin bá ti bọ́kùnrin gbogbo obìnrin ẹ̀kẹta ọmọ òsì mọ́ gbogbo kínní kọ́lọ́n kí sàánú ẹni ni ẹgbẹ́ náà kàn pàpà. ọmọ bíbí nìkan kọ́ wà fún un ẹ jẹ́ ibi tọ́rọ̀ bá la òun ṣe elétò ìlera ń gbọ́ wa kì í sọmọ bíbí nìkan ẹ̀ẹ́sà ẹ̀ẹ́sà ẹ̀ẹ́sà ẹ̀ẹ́sà. gbogbo ìdánwò yẹn lẹ́ni tèmi o ó kèsè bíbí lèmi wà ìyàwó bẹ Nàìjíríà mi ò dẹ̀dẹ́ nìkan ní bíbà mo dẹ̀ ti wà ń náà ọjọ́ tó yẹ ìrèdẹ̀ sí ìlú tèmi èèyàn béèrè ìnáwó ìyàwó lé náà bí ìgbà bá ti ṣe dé omi ká ṣe lò ó mm. bàbá yìí ká máa yí bákan ní àti kìnìkan kìnìkan kìnìkan ilé ìdá ọlọ́mọdé níbàjẹ́ ọlọ́mọ ilé ara wà níbàjẹ́ ibi ilé mi wà mo ti wà ń bí o san díẹ̀ ee ti déké dáńdá tó ta níbì kan àtẹ̀síkà jẹ́ àpé àti ṣe ti gbogbo kìnìkan so gbogbo ọ̀nà ká máa láàmú mọ́ra ká bẹ̀rẹ̀ lábẹ́ ẹ̀gbà bẹ́yìn mm. bá bẹ̀rẹ̀ lábẹ́ ẹ̀gbà yóò bá gbà lọ kóbìnrin yẹn bẹ̀rẹ̀ lábẹ́ ẹ̀gbà ohun tó dé ń dásìkò sí ní ìwọ̀gùn ní kébìsì kìnìkan kí má rìnrìn kù mí dọkọrẹ kàfé yà ń gẹ ìwé ọkọlẹ nìkan kó bá ti ṣe kékeré wọn ẹhẹn kó bá ti ṣe tó bá tó yá èyí ọkọrẹ yẹn padà náà gbòòrò yéèrè padà yóò padà bá ṣùgbọ́n bíbẹ̀ tí ń bẹ tàbí tí ń fẹ́hùn oníjẹ́ kí náà dáhùn yìí ṣùgbọ́n nínú ah, rẹ̀ ní ẹjẹ́ pé ẹjẹ́ pé gbòòrò lórí ọkọ ńná lọ́wọ́ ń bàbá ya ọ̀nà lé. <laughs> <laughs> mi láàárọ̀ gbọ́ ambassadọ̀. ẹ àdúpẹ́ sà àmì àmì àmì àmì àgbà àmì ọ̀gá. hello. hello ẹ káàárọ̀. ẹ káàárọ̀. ẹ ṣeun. orúkọ tèmi ni ṣètò abdulaziz láti Ìjẹ̀bú Àgọ́wé. láti. Ìjẹ̀bú Àgọ́wé. all right mo ń gbọ́ yín sà. mo kí yín púpọ̀ lára kí yín ṣe rí ìtẹ̀mí rí nínú ọ̀rọ̀ yìí wọ́n mm. kọ́kọ́ kí obìnrin yẹn pé wọn kò sùúrù tó pọ̀. ọdún mẹ́rin. ọdún mẹ́rin kò ṣe kékeré ọjọ́ mo kí wọn o. tí sì tún ṣe ìtúnṣe inú ilé táwọn ọmọ ń wà ní gbogbo ìgbà boarding school làwọn ọmọ wà so àwọn méjèèjì ṣoróṣoróṣo nínú ilé náà ni. <laughs> ìkọ́kọ́ tẹ̀lé àwọn kan pé wọ́n kórìíre ni pé gbogbo obìnrin láyé àdánwò kan lè jẹ́ fún wọn. Hmm. ọlọ́run dán òun lọ́wọ́ wá ni hmm. kọ́ má tẹ ara àwọn ọkọ wọn lọ́sẹ̀ lọ́run torí pé gbogbo nǹkan tóbìnrin bá ṣe láàyè ọmọ ló máa padà kéré ẹ̀ hmm. mo jẹ́ kí wọn lọ́pọ̀lọpọ̀ torí pé ibi tẹ́mi kọ́kọ́ rò sí tẹ́lẹ̀ ẹ ti ẹ ti yanjú ibẹ̀ yẹn bíṣọ́pù yẹn fún ara ẹ̀hún ṣe alágbèrè torí pé ó ṣe é ṣe tó yà pé bẹ́ẹ̀ ni kí ọkọ kó má fẹ́ sọ̀rọ̀ kó gbàgbẹ́. ó lóun ò gbọ́dọ̀ máa fi ṣàmọ̀ pé tí nǹkan bá dáàyàn lójú ìgbà míì àdàbí táyé tọkùnrin tàbóbìnrin máa ń wí yẹn ó mọ̀ lágbára pọ̀ àdàbí tí kinní kan àdàbí tí kinní kan àdàbí yẹn gan ọ̀rẹ́ lè wí sọ̀rẹ́ ẹ̀gbọ́n lè wí sábùrù àdàbí tí mo bá so ó lóun ọ̀gbọ́dọ̀ fi àdàbí nǹkan ṣépè ńlá fi ń fọwọ́ bò lẹ́nu. ìyẹn lèmi fi kí wọn pé wọn kó ọkùnrin torí ọkùnrin ni wọn ṣé wàá rí nǹkan tí mo wá rí pé ó ń ṣẹlẹ̀ lákọ̀ọ́kọ́ wọn ti wá sóòtú mú lérò mo jẹ́ nígbàgbọ́ pé gbogbo nǹkan tó bá dé ọ̀dọ̀ yín tọ́jú ni kò yanjú. Ah, ọ̀dọ̀ ọlọ́run lọ́wọ́ àwọn. pẹ̀lú ògùn ọlọ́run ẹ̀yin gangan lẹ́nu iṣẹ́ yẹn lọ́wọ́. torí pé tọ́ba ń rùn fẹ́ bí tọ́ba ń rùn fara gẹ́gẹ́ bí àwọn náà ṣe sọ síwájú pé èèyàn kan tí báwọn dáhùn sọ̀rọ̀ wọn rí láti jọ tọ́mọ ti jọ ń gbé bí ọkọ àti ìyàwó hmm. alákọ̀ọ́kọ́ nìyẹn hmm. sọ wọn tó wá dúró ọ̀dọ̀ tí mo bìlíìfù pé ó náà ń gbéṣẹ́ kọ̀ọ̀kan náà tẹ́ hmm. náà ní bá gbé ìyẹn kan ẹlẹ́kẹta ń bí akọ wọ ọkùnrin yẹn dáadáa bí atúwẹ̀ yìí bá débẹ̀ ó ṣeé ṣe kó sọ nǹkan tó ń ṣe torí nǹkan tèmi rò bí ó ń ṣẹlẹ̀ lọ́kàn ara tèmi torí pé wọ́n náà wọlé lásìkò tó yẹ kó wọlé bí àwọn ọ̀dà pé mọ́ lọ́kùnrin tó jẹ́ mọ́ bó ṣe fẹ́ sọ. ẹ ẹ sà ẹ ẹ ẹ kọ́ mi again. pé bí àwọn ọ̀dà pé tó. mọ́ lọ́kùnrin. bẹ́ẹ̀ ni ní ojú tèmi fi wò because ẹ̀ṣẹ̀ wo ìyàwó yẹn ọba ṣe yẹn fún ọdún mẹ́rin. bí ọkùnrin ọba wa. ẹlẹ́kejì ń bẹ̀ irú obìnrin yẹn náà kọ́wọ́n náà tó ṣàkíyèsí ara wọn mo fi kí ọkùnrin kan tó sọ̀rọ̀ lẹ́ẹ̀kan bóyá ó ṣeé ṣe ń gbà míì kó jẹ́ pé agídí lọ́kọ́ máa fi nǹkan lẹ́gùn wọn kó tó wá sú ọkọ hmm. kó wá pa wọ́n ti pé wo ibi tí mo ṣe dé náà ó tó. eléyìí náà jẹ́ ẹ̀kọ́ fún àwọn obìnrin tí wọ́n máa ń ṣe hànyànhànyàn bíi ajá. bẹ́ẹ̀ni ó ṣe é ṣe kó jẹ́ pé máa rí àgbégbá fi ń kan ẹ̀kọ́ wọlé. ṣé pé irú ẹ̀ lè kó ọkùnrin ó lè kó ọkùnrin lọ́kàn pé ah, bẹ́ẹ̀ tó bá ti sú hmm. tó jẹ fẹ́ ṣe ṣì náà. lè wọ pé kóun kó pátì kóun wà láyà ara àwọn. bẹ́ẹ̀ni nǹkan méjì yẹn lèmi wọn zà tó lè máa ṣẹlẹ̀ láàrin wọn. Hmm, ok ok ok ok. ọ̀tá méjì yẹn ni mo dẹ̀ nígbàgbọ́ púpọ̀ lóògùn ọlọ́run ọlọ́run àbá àwọn yanjú ẹ̀ ológun ọlọ́run ó jẹ́ kí obìnrin yẹn náà hmm. so tó bá jẹ́ bí táwa sọ̀rọ̀ sí yẹn náà kọ́ ọ̀nà lọ yẹra àwọn ò dáadáa. Hmm. ṣé ẹ ti ẹ̀ rí kókùnrin yẹn yẹra ẹ̀ wò dáadáa pọ́ìntì méjèèjì tẹ́ ẹ tọ́ka sí yẹn kò tí ò bá sí ní ìhà àtàràbìnrin yẹn ìyẹn pé bóyá ó ń ṣe ṣìnà bóyá ń lọ kọ́rọ̀ fi pátì àbí pé bóyá ó máa ń ṣe máa ń lé ọkọ ṣùṣù bí gbọ́n bá ń lé adìẹ háì háì háì háì kúò kúò kúò yà lọ́nà yà lọ́nà yà fún mi jọ̀ọ́ tó bá yẹ pé tí ò bá sí méjèèjì yẹn nínú arábìnrin yẹn débi pé kò sí tó rà á béèrè débẹ̀ àwa náà máa ń béèrè àwọn ìbéèrè á tọpinpin dáadáa so fún látọpin tọ́ba ìpọ́kùnrin ẹ̀sà tọ́ba ìpọ́kùnrin ló mọ̀rọ̀ wá àbí obìnrin ló mọ̀rọ̀ wá á tọwọ́ bọ̀ ọ̀nà fún ẹni yẹn dáadáa èmi hmm. gẹ́gẹ́ bí obìnrin mo tọwọ́ bọ̀ wọ́n lọ́nà fún pé madam ṣé kì í dẹ̀ ṣe pé gbogbo time tọkọ yín bá ṣe kì í ṣe pé nature yín jẹ́ nature ó ní rárá o hmm. pé a pé òun tó ń sọ wípé òun lọ ṣe ìfètòsọ́mọ bíbí gan-an ṣé a mọ̀ wípé márosẹ̀ lára àwọn márosẹ̀ náà dẹ̀ ni arọ ẹ̀hẹ́n so pé òun mọ̀ọ́mọ̀ decide láti ṣe family planning ni pé òun dẹ̀ bí ọ àṣẹ ẹ sọ fọ́kọ yín torí gbogbo nǹkan la béèrè pé kó má lọ jẹ́ pé bóyá ọkọ yín tó fẹ́ ọmọ sí i pé ńgbà tó ti wá rí i pé ń tẹ́ ẹ ṣe nìyẹn tọmọ ò wá mọ́ bóyá ló ń bi nínú ó ní rárá àwọn jọ decide ni àwọn jọ decide ni pé ṣé ká ṣe nǹkan báyìí ọkọ òun dẹ̀ lọ́wọ́ sí i atọwọ́bọ̀ lọ́nà ọ̀fun débi pé ok ṣé kìí ṣe pé ẹ máa ń sọ pé no no no nígbà tọkọ yín bá ń ṣe yes yes yes ṣé kìí ṣe pé yín máa no níbẹ̀ nínú dictionary tí yín ó ní no àní every time ni pé bóun ṣe jóníṣẹ́ lọ́dalẹ́ tọkọ òun náà jóníṣẹ́ oṣù àwọn ń jẹun tán báyìí <laughs> ẹyẹ ọmọ yìí ẹyẹ ẹ má jẹ àwọn sọ tí o ṣe láàárọ̀ kùtùkùtù ọdọ ẹ má lọ sá. ok ma ẹ láwọn ọ̀nà wọn. mo lálàá pẹ̀lú máa ń tọwọ́ bọ̀ wá tọwọ́ bọ̀ wọ́n lọ́nà fún láṣà ti mọ fact. ẹ̀mí kúkú ọ̀pẹ̀ lára bí ìyá o ìyàwó ọdún méjìdínlógún ọkọ sì pàyàwó ẹ̀ ti fọdún mẹ́rin ó pa yàrá tí ó sì bọ́ sí ti rúùmù hello. hello ma ẹ káàárọ̀. ẹ káàárọ̀ sà. orúkọ mi ni kẹ́hìndé akílẹ̀ láti ìlú London. láti ìlú London. ẹ kú àtàárọ̀ bẹ́ẹ̀ ni mà àkọ́rọ́ tó nù mà ẹ kú gbìyànjú ṣe rí arábìnrin yẹn náà mm. àwọn kan wà fẹ́ pé obìnrin ò kì í mọ̀ ó ti yé mà yẹn mm. ó dàbí èèkàn mọ́ àwọn aṣọ program lọ́dọ̀ yín lánàá lálẹ́ gbàgbọ́ mọ́kànlá ni tó ṣe máa ń ṣe program fẹ́ polówó lórí rédíò mm. nínú ọ̀rọ̀ tí pásọ̀ yẹn sọ wọ́n ní jùmọ̀ ìgbà náà wà ní obìnrin mẹ́wàá tó máa ń process tó yẹ pé ọ̀tọ̀ ni nǹkan tí ọkọ amọ̀hárí ní ara ẹ̀ oyin náà ẹ̀ mà àwọn kan wà bẹ́ẹ̀ pé obìnrin ní wà bẹ́ẹ̀ pé àdúrà ọ̀rọ̀ ti bímọ bí àdúrà ti bímọ bí mẹ́ta fúnra wọn yẹn wọ́n di èrò síra wọn tó yẹ pé bí obìnrin lè lọ́kọ ọ̀run àbí ọkùnrin náà ní nǹkan tó yẹ pé ó ń tọ̀ mẹ́ǹtẹ̀ hmm. àdúrà ń gbà mí ibi ìyẹjú nǹkan tó wà ń lẹ̀ òṣèlú hmm. àbẹ́kùnrin yẹn kún fún àdúrà torí ọkùnrin tó ti ń súnmọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó kàn yí gírí tí o sùn mẹ́rin mọ́ láti bí ọdún mẹ́rin hmm. nǹkan mi wà tó lè tẹ̀yìn ẹ̀ yọ. Hmm. bí ọ̀rọ̀ tí ọkùnrin yẹn sọ̀rọ̀ tó ń ṣe yìí náà hmm. bóyá ọkùnrin yẹn náà tún pín lọ́gbọ̀n ọkùnrin mọ́ torí ojú táwa fi látàárọ̀ ọkùnrin tó sọ̀rọ̀ tó ń ṣe yìí ojú wa àmúlẹ̀ lọ́rẹ̀. ẹ̀sà pé bóyá ọkùnrin yẹn ti ní irú àdúrà tó tẹ̀lé kú sínú àní pé nǹkan tí bí ọkọ ẹ ọkọ ẹ lu báwo ni mo ti fẹ́ pù tẹ̀ ó ní òun fún rẹ̀ fún rẹ̀ ó ní gíláàsì ọ̀ṣọ́ àwọ̀kẹ́ dáadáa bóyá wọn bẹ̀rẹ̀ báyìí táwọn bẹ̀rẹ̀ báyìí tẹ́lẹ̀ tẹ́lẹ̀ wọn ní àbọ̀jẹ́ ti tẹ́lẹ̀ ni àmọ́ ó kọ̀ sàyẹ́dẹ́ change lẹ́ẹ̀kan náà dábì pé wọ́n ní láti observe ààrẹ dáadáa pé kí ni ibo ni púlẹ̀mù ti wọnú ayé òun hmm. òun ṣe ní gbígbé àtúwà tó ṣe àdúrà bọ̀ hmm. ẹ wo tó bá tó ṣe àdúrà bọ̀ oyè máa yẹn ọ̀nà àbá ọ̀nà bàbá àwọn interview sí ẹ fi ṣe àwa òkè lágbára lágbára ọlọ́run. Hmm, ṣẹ́ẹ́rì tó bá jẹ́ ti àdúrà àdúrà yẹn pọ̀ jù àfi bí ò bá ní tó aládùúrà lẹ́ni yẹn sà aládùúyà torí kó sọ̀rọ̀ kan yóò fi ẹsẹ̀ ọ̀rọ̀ ọlọ́run tì lẹ́sẹ̀ ni kó sọ̀rọ̀ kan yóò fẹsẹ̀ ọ̀rọ̀ ọlọ́run tì lẹ́sẹ̀ ni. nbi tó jáládùúrà gan dé ó lóun ò gbọ́dọ̀ fi ẹnu yẹn gan fi ọkọ òun ré. ṣé pé kódà ọlábàwà ọlábàwà àwọn yẹn jẹ́ làgbára ọlọ́run àdúrà àdúrà máa ẹ̀yìn máa ẹ̀kọ́ sí kàmítà fi lè àdúrà náà ni tọ̀ ẹ ṣe àdúpẹ́ sà bàdá kẹ́hìndé nílùú London ẹ ṣeun ẹ bá mi kíndìnrín ajíjọlá òdì wọn. hello. hello. ẹ rà sá o. yes ma orúkọ mi ni malam rufai láti ìlú ìrókò. yes sir ọ̀rọ̀ rẹ o. ṣe rí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí hmm. number one ọdún mẹ́rin kò ti pẹ́ jù ah. ṣètò àríkọ́tà bá ní ká tọ̀ lọ́nà àṣàrí àgbà ìgbéyàwó yẹn kọ́kọ́ ti tú kálọ̀ because n tàn pé ní gbéyàwó ní kókó nǹkan tẹ́ ń tọ́ka sí yẹn gangan tí ń ṣẹlẹ̀. n tí à ń pè ní ìgbéyàwó gangan ni gangan ni ìgbéyàwó. súnmọ́ mi fàmọ́ mi gangan ni. súnmọ́ mi fàmọ́ mi gangan ni ah, tó bá ti kúrò nbẹ kò sí ìgbéyàwó kankan mọ́. yéé láìláìláìlá muhammadu rasulillah sallallahu alayhi wa sallam kò sí ìgbéyàwó kankan mọ́. Hmm. ẹnìkan pàtó bẹ̀ ni pé ṣe bí àwọn kan lọ sí alátọ̀nà bí wọ́n ti tẹ́ra wọn. Hmm. tí ọkùnrin ó bá sọ nǹkan tí ń bẹ nínú ọkàn rẹ̀ jáde láti lè jẹ́ kí ọmọbìnrin kan máa ti ṣe rẹ̀ ọ̀rọ̀ yẹn ò ní tán lẹ̀ rí ìdí ẹ̀yìn kan wọ́n tọ̀ mẹ̀lẹ́bí lọ ẹ bá wọn kan ṣe sọ síwájú àwọn mẹ̀lẹ́bí wọ́n á fi ọgbọ́n àgbà àti òbí wọ́n á béèrè lọ́wọ́ arákùnrin yẹn pé kí ni nǹkan kan gangan ti ń ṣẹlẹ̀ láàrin ìwà àtìyàwó rẹ̀ kọ́sọ́ láàrin wọn àtọ́lọ́hún kọ́fọ́ ọlọ́run búra pé n ti ń ṣẹlẹ̀ gangan tó bá ti fi lè sọ jáde wọ̀ láti ọ̀dọ̀ tó kọ́ lọ́kàn ìyàwó mm, mm torí di pé n ò lè ṣe wá bí ọ̀rọ̀ yìí láì jẹ́ pé a mọ nǹkan tí ń bẹ nínú ọkàn ọkọ nǹkan kan bẹ nínú ọkàn ọkọ tí ń mm. tọ́jú ẹ̀dùn ọkàn fún un mm. tí kò lè sọ fún ìyàwó ṣùgbọ́n tí mẹ̀lẹ́bí bá dá sí i àwọn méjèèjì bá dá sí i wàláyé kẹlẹ́ lásán bẹ́ẹ̀ láì lẹ́sìn láì tó wá fi lè sọ̀rọ̀ jáde wàláyé ọ̀rọ̀ yẹn ọ̀tàn. ó dáa ìfẹ́ tí ń bẹ láàrin wọn náà sì ni tí kò bá sífẹ́ láàrin wọn wàláyé wọn ti dùn ṣùgbọ́n ìfẹ́ sotori di nǹkan tí obìnrin bá ti ń sọ̀rọ̀ pẹ́ẹ́kì pé láàrin oṣù kan oṣù méjì kò sí ìbáṣepọ̀ láàrin akọ àti ẹ̀kọ́ ó sì ti sọ̀rọ̀ síta hmm. ọmọdé hmm. ó ti pẹ́ jù ó ti pẹ́ jù kó sọ̀rọ̀ jáde kó ń gán ti fọ̀rọ̀ tí. tí ò bá ti sí súnmọ́ mi fà mọ́ mi láàrin oṣù kan sí méjì. kó sọ̀rọ̀ kí gọ́mọ̀ gọ́mọ̀ nǹkan ti ń lọ. kí wọ́n mọ tí ẹsẹ̀ tí fi jóná ẹ àti arí tí tí ọ̀wà ní súnmọ́ mi fà mi. bẹ́ẹ̀ni tá a bá fi irin tá fi sínú náà tá tètè lù ú kò ní í so bó ti ń tó wà nbẹ náà ọlọkọ àmà ẹsẹun ẹsẹun adúpẹ́ mo mo mo ti gbọ́ yín sàmọ abẹ́rẹ́ tẹ̀mí náà sálámà lọ bí ilẹ̀ bí ẹni ah, mo kéwù. <laughs> hello. Mm-hmm. hello ẹ káàárọ̀. ẹ káàárọ̀ sà. ìyàwó mi lẹ́gbàá. ó bàbá ọkọ mi. máa bá ọ̀gbẹ́ni tó já mi yẹn lẹ̀. <laughs> Eh, ìlà ọ̀rọ̀ gún ambassador. ìlà <laughs> máa gbàjà kò fẹ́ jẹ́ kí n gbóhùn yàrá ẹ̀. ẹ má bínú bàbá ọkọ mi lẹ́gbà tẹgbàlé mi ó ṣe tẹgbàlé mi ó ṣe láàárọ̀ ah, yìí. ẹ ẹ mọ ohun tó ṣẹlẹ̀ ní wípé eléyìí akọ́ ọ̀pọ̀lọpọ̀ èèyàn lẹ́kọ̀ọ́ ní àmà ìwà ni iṣẹ́ ẹbí ló délẹ̀ iṣẹ́ ẹbí ọkọ hmm. ájàkúrò ọkọ ni ẹ̀gbọ́n ọkọ ni èèyàn ọkọ kan ni nǹkan tó bá ṣẹlẹ̀ gbọ́ngbọ́ngbọ́ngbọ́n máa yà á sọ fún wọn. bàbá ọkọ mi lẹ́gbàá bàbá ọkọ ẹ ṣe sùúrù náà wípé eléyìí ó kọ́ àwọn mọ̀lẹ́bí tí wọ́n máa ń sọ wípé me and my wife yóò kọ́ wọn lọ́gbọ́n. a kọ́ àwọn ọkọ àti ìyàwó ìyàwó àtọkọ tó jẹ́ pé me and my wife ni. Hmm. tó ti yẹ hmm. ah, eh, a kì í ṣe òyìnbó ihun tí ayé àwọn òyìnbó ṣe ń rí bó ṣe ń rí nìyẹn ìgbéyàwó tiwa ti rẹ̀ kì í rí ní ìtàwọn òyìnbó tó ti yẹ yín. ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí o pé ó yẹ kí ẹbí ó ti dá sí i. ẹbí ní pàtàkì kan máa ṣe láàárín ọkọ àtìyàwó nítorí hmm. pé bọ́kọ yẹn bọ́kọ yẹn bá ti yẹ dàgbàdàgbà tó bá kú àwọn ẹbí náà máa jókòó mm, mm, mm. ṣó yẹ yín ẹ Mandela ọ̀rọ̀ tí Mandela ti sọ ọ̀rọ̀ ni àti Gbẹ̀ngà Balógun ah, iṣẹ́ ẹbí ni ẹ̀yin náà sábà jẹ́ bí bá dẹ̀sẹ̀ jókòó ẹ̀yin náà dá sí i ọlọ́run àti ọlọ́run àwọn àwọn tó tiẹ̀ ti bẹ̀ àwọn tó ti bẹ̀ àwa náà ń ṣẹ́ báyìí ti ń lọ bí èèyàn bíi mélòó kan pé iṣẹ́ wa rèé o ká dá sígbà tí ẹ ti rán wa ń ṣẹ́ á jẹ́. àní tó bá ṣe tó bá ṣe ń ṣe pàápàá orí àtọrùn àti àti mr yinka ayéfẹ́lẹ́ pàápàá ẹ dá sí ọ̀rọ̀ yẹn á dẹ̀ tán kò sí tí irú ọ̀gá yín bá jókòó lórí ah, ah, àtọ̀nù ah. jókòó tẹ́yìn náà jókòó tẹ́ẹ̀dẹ̀ bí wọn ẹ mọ ẹbí wọn kan ẹ jókòó lórí rántébù tẹ́wọ́n jókòó lórí rántébù tẹ́ bá bá wọn wá gbà. ọ̀gá náà ń gbọ́ kò tí ẹ̀ sí kò sí tàbí ṣùgbọ́n tíṣẹ́ bá ti dé ṣíṣe là á ṣe ni adébíyẹ̀yìn má ṣe àgbàlagbà ọ̀lẹ́ ni. a fún yín lábọ̀ a fún yín lábọ̀ a fún yín lábọ̀ kí obìnrin yẹn bó ṣe bẹ́ẹ̀ ṣe ló ń búra fún yín yẹn fún tó wìn mí bẹ̀ nìyẹn. tó o dà. definitely ó sì ń fi à ó sì ń fi à. ó dà sá. ṣẹ̀ṣẹ̀ jẹ́ kọ́kọ́ ẹ̀ gangan mọ̀ pé ah, ah, kí lóbìnrin yìí ṣe. a fún lé lábọ̀. tó rí bẹ́ẹ̀ ló búra yìí. a fún lé ah, lábọ̀. Eh, ọlọ́run ọlọ́run abá wa ṣe o. a fún lé lábọ̀ eh, torí bẹ́ẹ̀ bá rán wa báyìí tá a dédé lọ bí gbàjú la bá mú bọ̀ ẹ mọ̀ pé àní lè jábọ̀ àmọ́ ngbà tí abá bá sì lọ́nà tá a mú nǹkan rẹ̀ eh, bọ̀ náà àá jábọ̀ àsámọ̀ pé ire láàmú bọ̀ ire láàmú bọ̀ iṣẹ́ bá ṣe lẹ́yìn iṣẹ́ bá ṣe kọ̀kọ̀ ọlọ́run ti ọlọ́run ti gbàdúrà. àmín ó ẹ ṣe àdúpẹ́ sà ìlà ń gbọ́ kò sọ dùngbà tó sì jáyé bẹ́ẹ̀ tó wọlé padà. ó lo bọ́ọ̀bù amẹ́ríkà láti já o. <laughs> ẹ báyìí náà sì lo agbára ti germany ẹ̀yìn náà fi wọlé padà. Ah, mo ti lágbára ti <laughs> ṣe àdúpẹ́ sáà. ló ṣe fẹ́ kọ́ mi ní. ọ̀sán ó lè já ìgbádànù lọ́wọ́ mi o. nítorí bọ̀bọ̀ tó ṣe sí ẹ. ẹ káàárọ̀ o. ẹ káàárọ̀ mà. ẹ̀yin náà ni màá fún lórí ọ̀fẹ́ gbẹ̀yìn láàárọ̀ yìí mo rí i pé ìyá wa lẹni tí ń pè yìí. orí nǹkan mà. àlàáfíà lórí wa o. ẹ ra mà. yes ma. ètò tẹ mú wá láàárọ̀ yìí ó lágbára o. ẹ bá ní dá kíákíá mà ẹ̀yin lẹ lè bá wọn yanjú ẹ o. ọlọ́run ni ó yanjú ẹ mélòó lára ti wá orí nǹkan kan wà lọ́kàn ọkọ yẹn tí ò sọ síta hmm. tẹ bá ti bá wọn sọ ó máa sọ fún yín hmm. tòró ti pẹ́ jù obìnrin yẹn gan ti jẹ́ kó pẹ́ jù. ọdún mẹ́rin kọ́mọ̀sì súnmọ́ mẹ́fà mọ́ mi. Eh, ó ti pẹ́ jù mo dẹ̀ kí èyí obìnrin ó kú ìfaradà hmm. tó bá jóbìnrin míì ni a ti já síta. àbí. Eh, ẹ jọ kẹ bá wọn yanjú ẹ á fún yín ṣe. Ọlọ́run ni ó yanjú ẹ á fún yín lábọ. ilé ẹ̀yin náà ní dàrú. àmín àmín ẹṣẹ ìyá wa. ó dábọ̀. ẹ ah, o. ìrònú ò dáńkó. àbí àjẹ́ àjẹ́ àlọ́. èmi ọlọ́run. ọ̀rọ̀ rèé o. Ana ẹ ti rán wa níṣẹ́. kò orí àtọrùn. fún wa ní tiwa. nínú rírí jẹ. láti ẹ̀kọ́ kọ́ lọ rèé lo ọgbọ́n tiwa náà bàbá wa dìpọ́ di nílò nílò kọ́gà wa náà ò gbéra ńlẹ̀ yóò lọ ọmọ jẹ́rìí. láàrin àwọn ilé gbòǹṣe ìyàn méjì ìfẹ́ dùn olóyin. wọ́n yìí dá wàá dà bẹ́ẹ̀ náà ni wọ́n yìí dá wàá dà ń gbogbo ìgbà. ìfẹ́ dùn olóyin. àmì bàbá ṣepá àpọ̀kọ àti àwọ̀ tí wọ́n padà wá bí lábẹ́ aṣọ náà ọ̀gá náà ọmọ dá sí ọmọ yẹn ọgùn tàtà tàbá yìí ni pé àní mo fẹ́ kó yanjú ni ó dẹ̀ máa yanjú. olùfẹ́ má ṣe wẹ̀yìn o. àkọ́kọ́ lọ ná a wà fún yín lábọ̀. olóyin oní. bá ń lọ àmọ́ bójú wa mú lòdì. ọjà múlẹ́rọ́ bí bá ń bẹ láàrọ̀ tó yẹ ọ́ tẹ̀lé a. lùfẹ́ má. bá débi òmí ń gbà mí àtún pé a nìyẹn yẹ ẹ dá sí òye múlẹ́rọ́ àti wà lọ́dọ̀ àwọn yẹn o. gbẹ̀ngà balógun gbogbo wọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ìyá ìyá lóde múlẹ́rọ́ ìyá wa ní adéjìmí. ẹ máa múra mọ̀mọ́ o. ọ̀nà ọ̀dọ̀ yín bẹ̀ ńlá gbà lọ pọ̀ lọ́kọ̀ ikú alágbára ni ọ̀wà ṣáájú àbí àńjọ tó ní síbi ni o àájọ lọ ni o ẹlẹ́gìrì èrò tì ní lójú ogun madam máa pè yín lẹ́yìn ètò àbí káyìn náà ó pè mí lẹ́yìn ètò bàbá ṣe rìn tí ò fi jẹ́ time tá a máa bá dádì àbí bẹ́ẹ̀ bá ṣe rò pé a máa wá tí òfin ní jẹ́ pé òun ó yí síbínú ẹ ká tún jọ tún un ká gbé kalẹ̀ jọ ẹ pè mí lẹ́yìn ètò ṣẹ́gbọ́n mà ẹ ṣe máa ókè ọ̀hún láhàn lẹ ti gbọ́ yìí kílẹ̀ yín náà dé mọ́ra nínú ilé yín kílẹ̀ ń tọwọ́ wọnúwó lẹ́ ń gbà tọwọ́ tí ń dùn yín bu àbí aṣọ kí ló dàbí òkè níwájú tiyín náà. àbí nítorí bọ̀bọ̀. bọ̀dọ̀ orí tí ń ṣe ọkọ yín kí ni tó ṣẹlẹ̀ látọ̀dọ̀ wọn sí yín. wàrọ̀ sí lónìí. gbàwo ló bẹ̀rẹ̀ ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni. bébì. ẹ ti sapásapá ẹ ti gbégbésẹ̀ gbégbésẹ̀ still bó ṣe wà náà nìyẹn. àǹtí ọrùn tí ń ṣèyàwó yín torí orí ni orí lọkọ wa bàbá fáwọn ọmọ wa bàbá fáwa náà orí lọkọ tó lójúṣe nínú ẹbí ọjọ́ kọ gidi lè sori àdáadáa ọrùn làwa àyàwó tá ìyá fáwọn ọmọ wa ìyá fún ọkọ wa ọrùn lábíàmọ́ gidi ìyá tòótọ́ nínú ilé obìnrin alálùbáríkà làwa ọrùn. ìrìn àjò lọ́rọ̀ ìfẹ́. tó bá rí bẹ́ẹ̀ ètò múlẹ́rọ̀ ń retí yín. àárín àwọn tí ò tó nǹkan ẹ má jẹ́ wá di ọ̀ràn bọ́nbọ́n mọ́ yín lọ́rùn ẹ má jẹ́ odi tí ò ní jẹ́ róorun sùn tí ò ní jẹ́ jẹun kánú tí ó jẹ́ mọ́ ọrù nígbà téèyàn bá ronú ronú tó ní lẹ́ẹ̀kẹ́ni lẹ́ẹ̀kejì lẹ́ẹ̀kẹta àwọn òṣẹ́ elétò ìlera ní kódà wọ́n ń ṣàkóbá fàgọ́ ara gan ká máa mẹ́kanlẹ̀ ká ìfẹ́. ẹ máa bọ̀ lórí ètò ọmọlérò. onídàkejì. ẹ pé orí ẹ pé ọrùn. bá jórí lẹ fẹ́ pé wáyéèdì ló mọ̀ ká pírẹsẹ́ńtà. ní ìlànà àti pípé sọ̀n ń ṣẹlẹ̀ lọ́dọ̀ yín fún. ó ti wá wo. zero eight zero two three three three one six one eight zero eight zero two three three three one six one eight ilé ẹ̀fẹ̀ pé wàhíì dùlùmọ̀ká pírẹsẹ́ńtà bàbá wa jẹ́ èmi ọrùn èmi ọrùn rẹ̀ lórí ètò òmúlérò Dr. Olùtayọ̀ Fálétí yèyé agbẹ́dẹ́gbẹ́yọ̀ mọ́mi jí o mọ́mi jp ọmọ roboto ẹ pè mí náà sójú òpó zero nine zero one seven six five six two nine seven zero nine zero one seventy six five sixty two ninety seven tàbí zero seven zero five nine five nine five nine zero five lọ́ba tán. àádélé àwọn mọ̀lẹ́bí yẹn o á sì fún yín lábọ̀ mú ìwà kẹsàn-án jẹ́ ṣe òkú ìfọwọ́sowọ́pọ̀ òkú alágbára ṣe torí o ṣeun ẹ àtìlẹyìn fẹ́ kàn mí ní. orúkọ olóòtú àgbà fún ètò ọmúlérò àti gbogbo ètò tó ń jáde ní ìkànnì yìí tó ṣe é jù sí. Dr. Ọláyínká Joel Ayéfẹ́lẹ́ ọjà. òsì lónìí wàrà pọ̀ gbọ́dọ̀là London la. ìpàdé dorí ìròyìn àjẹ́ àbálẹ̀ o. Dr. Olútáyọ̀ Fálétí Òkèlọ́lá JP. bébí dúró kó máa yọ. eré owó ọmọ àìkú baálé ọ̀rọ̀ kó máa jẹ́ ti gbogbo wa ó dàbọ̀. kó máa yọ bébí dúró kó máa yọ ṣé bí wọ́n láyọ̀ fẹ́ kàn mí kájọ wá kájọ gbé títí láì ṣé bí wọ́n láyọ̀ fẹ́ ọkàn mi. kájọ wá kájọ pẹ́ títí láì. ṣé nítorí ọmọ ló ṣe fẹ́ kọ̀ mí ni. ìrònú ò dá nǹkan olólùfẹ́ mi. ọlọ́run ló dáná lóhùn. kò sùn ó máa fún wa ní tiwa nínú rírí jẹ nínú àìrí jẹ dúró tì mí olólùfẹ́ mi ṣọ́ra ẹ̀tàn pọ́lódé ìwọ nìkan láyàn fẹ́ mi ṣọ́ra ẹ̀tàn pọ́lódé bébí ìwọ nìkan láyàn fẹ́ mi. tèmi. ọmọlúwa mo mọ̀ pé yóò ṣe tèmi èmi ti mọ̀ pé yóò ṣe tèmi o mo mọ̀ pé yóò ṣe tèmi torí. ó gbẹ́lá ó wọ́sán ó jí ogún dìde mo mọ̀ pé yóò ṣe tèmi tètè bá mi ṣe é káyé mi nítumọ̀ kémi lè wáyé ọ́. Ìbàdàn kí ni so Fresh FM nìbàdàn la wà. ìkànnì fresh one zero oh five point nine fm lè tó kalẹ̀ sílé orin challenge nílùú ìbàdàn láti ń kàn sí yín gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tẹ̀ ń gbọ́ wa káàkiri àgbáyé akínyìn dédé àsìkò yìí lágbára ọlọ́run bẹ́ẹ̀ni kọ̀ọ̀kan wá ṣe ń jáde kóńgẹ́ orí láṣẹ àsìkò tó ti tó fún kéde tàní lórí àtẹ fún ti sáà yìí ní báyìí ẹ tẹ́tí sí ìkéde pàtàkì yìí ẹbí eléégún wọn ń fi àsìkò yìí sọ fún gbogbo èèyàn tí wọ́n ra ilẹ̀ ní àbá eléégún tó wà lọ́nà àjíà níjọba àbílẹ̀ ẹgbẹ́dá wípé kí wọ́n kó ìwé tí wọ́n fi ralẹ̀ lọ sọ́dọ̀ lọ́ọ̀yà níyì àjẹwọlé tó wà ní umani house number fifteen Lodge Street Òkè Àdó nílùú Ìbàdàn láàrin gbèdéke ọjọ́ méje péré láti Sunday ọjọ́ kẹtàlá oṣù kẹta ọdún 2022 tá a wà yìí ẹni yòówù tí kò bá ṣe bẹ́ẹ̀ yóò faramọ́ ìgbésẹ̀ tó bá rí lórí ilẹ̀ rẹ̀ o ìpàdé gbogbo ọmọ eléégún yóò wáyé ní sátidé ọjọ́ kọkàndínlógún oṣù kẹta ọdún 2022 tá a wà yìí gbogbo ẹbí eléégún là ń pè sípàdé yìí o olóyè Hasan Ọ̀dẹ́bùnmi mọ́gàjì ilé Olúlọ̀tán olóyè sọjí ọ̀jẹ́wọlé ọ̀tún baálẹ̀ olùlọ́tàn elégún olùkéde aliaji akeem ọláyíwọlá sangonikẹ́ fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ àwọn èèyàn lè pe ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí zero zero three zero four three seven one eight three. Good morning. You are listening to Fresh 105.9 FM, Ibadan. Please listen to this personal paid announcement. Tai Sholarin University of Education Secondary School, a demonstration school of the Premier University of Education in Nigeria, located in Ijebu-Ode, Ogun State, is a robust and serene environment for teaching and learning with standard boarding facilities. This is exemplified by the excellent performances of our students in external examinations. Taswet Secondary School is your best choice. A trial will convince you. Entrance examination forms into JSS1, JSS2, and the SS1 2022/2023 session are available online via http slash southwest.edutimes.net. Any difficulty in online registration, contact 070 3331 0365. Again, 070 3331 0365 within the hours of 8 a.m. to 4 p.m. daily. Examination date Wednesday, 28th April 2022. Announcer Management. 081 Admission, admission, admission. This is to invite suitably qualified candidates who are seeking admission into tertiary institutions that vacancies still exist in regular and sandwich programs of Ekiti State University, Osun State College of Education, Ilarogun campus for 2021-2022 academic session. The opportunity is for candidates who scored 140 and above in JAM examination and aspiring to pursue their university programs, either in regular or sandwich programs in schools of art and social sciences, education, science, vocational and technical education, and others. The admission is also available for candidates with all level results that wish to pursue NCE programs of the college. Interested candidates are advised to contact the admission office of the college or visit the college portal www.ossce.edu.ng or call the following numbers 080 62 57

My whole family is proud of the engineer I have become. I owe this success to my mother and a lot of other people, but also to football and the grit built as I learned the sport. The rejections taught me to keep fighting. The long hours taught me discipline. Knockdowns taught me to bounce back. And those unexpected victories that taught me to never give up. Nourish and energize your kids with Milo Active Girl to help them succeed in sports because the grit they learn in sports, they keep for life. Milo, energy to go further. Milo! bẹ̀bẹ̀ òru sára fàájì ni mo tún ti dé Fresh FM one oh five point nine náà ni n kì í tó ń bẹ ní challenge nílé orin wọ́n lè kú àmójú bá oṣù ramadana ẹ̀mí wá ṣèkú kọlọ̀ lánàá bí mo hàn mọ́. ìlàlí àmà mọ̀ inṣàlá ìlàlí àmà mọ̀ inṣàlá àwa tá à ń tẹ̀lé àti òjíṣẹ́ ńlá iwájú làwọn máa lọ àwọn onírẹ̀yìn o sonígbọ̀wọ́ ọ̀kan òjọ̀kan àwọn ètò wa ní fresh fm one oh five point nine nínú oṣù ramadan ẹ yọjú sí alága ìgbìmọ̀ ramadan olùdarí ètò gbogbo tó ń jáde ní fresh fm ilé orin music house challenge ìbàdàn tàbí kí ẹ pè sí nọ́mbà yìí zero eight zero two three two five five one zero nine àti zero seven zero one five nine four five one one five ìlàlẹ̀ àmọ́ inshallah. Ìbàdàn kí ni so Fresh FM nìbàdàn la wà. Ṣàkóso.